عليكم ورحمة الله وبركاته وبارك على محمد صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله عنه ìgbàkigbà tí ọkọ tó bá pe ìyàwó rẹ̀ síbi ìbùsùn pé ìwọ ìyàwó mi wá lọ́yà láti ṣàkóso. Bàbá rẹ̀ ìyàwó yìí wá kọ̀ jálẹ̀ lóògùn ìgbàkọ̀kọ̀ wọn. Àǹtẹ̀ẹ̀dì àbájọ wa bàbá rẹ̀ máa kó lóyà rẹ̀ ní máa fi ń tẹ́ ọmọ ìlọ́kọ̀ nínú sùn bẹ́ẹ̀ lẹ́yìn tí ó gbé iná inú inú sínú lọ dùn tó tó ń pè àwọn ìwà pé káwọn ṣeré ìyàwó pọ̀ ọkọ̀ wa gbé bẹ́ẹ̀ lọ sùn. Òṣèlú Mùsàlá sọ̀rọ̀ lọ́wọ́ ayé lọ sẹ́yìn. Onítọ́kọ̀ fi ti ń tẹ́ lọ sùn láàárín ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìpèlè ìpèlè láwọn ìpèlè ní agbára ọ̀dọ́wọ́n máa tẹ̀lé alábẹ̀rẹ̀ náà títí yóò fi máa. ìlú ìlú wọn fẹ́ ọlọ́run alábẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn rẹ̀. ọlọ́run alábẹ̀rẹ̀ ní gbogbo títí àwọn rẹ̀ láyé pọ̀ náà ti fún yàn láyé káàkiri àmà bí ikú wà bẹ̀rẹ̀ àmàlẹ́kà máa ti bá wọn àmàlẹ́kà jẹ́ pé láyé àtúnọ̀ lọ́wọ́ náà lọ́wọ́ mọ̀lẹ́ka tá a sọ yìí fún wọn títí fún arábìnrin yìí ọlọ́run fi wọn o ó láwọn mọ̀lẹ́ka ìdá tẹ́sí ètò ọmọ bá ní káwọn tí wọ́n ti ajẹ́pẹ́ èpè tí àwọn mọ̀lẹ́ka ó máa ń tẹ́ ọmọ èyí tí obì máa ń tẹ́ ọlọ́run máa ń pàṣẹ ọlọ́run máa ń pàṣẹ máa tẹ̀ ọlọ́run ni ó ẹ̀rọ tẹ́sí lọ́nà ọ̀gá ẹni tí àwọn ẹ̀ka máa kẹ́kẹ̀ẹ́ fún ọmọ ẹni tí ó lò bẹ́ẹ̀ ètò tó wá dá sí pé ẹ̀dá kan lẹ́kọ̀ọ́ kó sẹ́lú ẹ̀ níyàn òun náà lọ́mọ ọba nínú àwọn aláìka máa ń tẹ́lé arábìnrin yìí ìṣẹ́lẹ̀ ọmọ náà sọ lọ́wọ́ àìlú ọ̀sẹ̀lẹ̀ òun náà ti tẹ́lú ìwé yìí láwọn kan yóò nígbà tó ewu tó kù tí wọ́n tí wọ́n yọ ní àjẹ́ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àìlú ọ̀sẹ̀lẹ̀ wá di àgbà àbúkárà bíi nílé lókè yìí ni wá kí ọ̀kí àbúbá àtọ́kàtúbà ìrora káàkó parí ní wọn ká ìlú náà àdéhùn wọn sọ pé lágbájọ ọmọ lágbájá báyọ ọkùnrin kẹrẹ ọmọ lágbájọ ọmọ lágbájá báyọ ọkùnrin kẹrẹ ọmọ àdéhùn ní ọlọ́ọ̀ni wà ní àwọn lẹ́yìn o wọ́pọ̀ ní kíkẹ́ sókè ìmọ̀ kó òun ní tó kẹ́lẹ̀ ẹ wá wo ọlọ́run ọba látara àwọn sáà ní wọn tó pè fún jọ náà lójú ayé àti ẹgbẹ́ lọ́dún yìí ìyọ́n kó irú èpè yìí làwọn aláìsàn àwọn akẹ́kọ̀ọ́ obìnrin èpè yìí wọn akẹ́kọ̀ọ́ obìnrin pé ó yá ọlọ́run lágbájá ọmọ lágbájá yọkùn ní ẹ̀rọ alákòóso náà fún wa ní dákẹ́ títí òfin di àdúgbà ó sì máa kẹ́kọ̀ọ́ pé ọkọ rẹ̀ pè é dàlú. olóògbé jẹ́ pé ṣé bá ti ní obìnrin tí ò bá ní ká fún ọkọ rẹ̀ àdáyé èyí sí ìdájà tó ní ọmọ bá ka ọkọ ọlọ́run bá ń ka ọkọ obìnrin náà sọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ ọlọ́run bá òkú obìnrin ní ìgbàgbà láàyè pé nígbà tí ọkọ rẹ̀ wò bá ń ṣe ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọkọ tó ẹ̀kọ́ ṣe mọ́ ọlọ́run bá òkú obìnrin yẹn ní ìgbà láàyè kó ní ó dáa ó bá wà ní ṣe tó ẹ̀kọ́ ṣe fún mi ẹ̀kọ́ tiẹ̀ náà kọ́ gbà lọ́wọ́ mi ní mọ́ ọlọ́run àwọn nǹkan tí ò lẹ́tẹ̀ tí ó bèèrè lọ́wọ́ ọkùnrin o ìyá lágbájá ọmọ ìyàwó ìrìnà bẹ́ẹ̀ ni inú ọkọ̀ wa ẹ̀rọ kan náà ti ọkọ̀ wa àtìkò jẹ lọ lórí yóò ti nínú yóò da lẹ́ ọkọ̀ wa kalẹ̀ kòkò ní àtìkò ní da ló tó bá da ló kọ́ ní lọ́wọ́ tí wàá tí wàá ti ra kò ní gbà kọ́kọ́ tó bá bí ìyá tó lọ́wọ́ rẹ̀ gbogbo kú mo mọ̀ pé tó kẹtàkẹtà ń bọ̀ wá kò ní pẹ́ kalẹ̀ kù tó bí ra mú ní o àwọn àbúhó ilẹ̀ ìfẹ̀dà ní ìjà ti tẹ́kì inú ọ bóyá láti tọ́ ní ìjà òun èsì méjì láàmú lẹ́ka yìí nítorí bí ẹ̀yìn arábìnrin wa gbogbo tọ́kọ ní báwo ló ti rìn àìsí àìgbóde ogún di òun ọlọ́run fún ọ ní agbára rẹ̀. náà ọlọ́wọ́ sọ yìí ìgbà tí wọ́n ń lọ àbújá tí arábìnrin kò tẹ̀ tó wà ó lè darí kọ̀kọ́ tí ó gbà ọ̀tọ̀kọ̀ tí ó lè gbà lákòókò pé obìnrin ti háìdọ̀ lọ́wọ́ ọkọ mi lọ́wọ́ ó ti lọ́wọ́ à ìní wọn wà ní háìdọ̀ ní ti lọ́wọ́ à nǹkan àwọn adájọ́ tó gbọ́ wọn ní gbogbo ilé wọn nítorí pé kọ́ sún obìnrin kọ́ sún obìnrin bá ti háìdọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọkọ̀ mi lẹ́nu ó kà lè wá ọ̀nà míì tó bá ti ṣe láàrin ara wọn ọmọ tó ń ṣe ó lè wá ọ̀nà míì tó ti ṣe ọkọ̀ ọlọ́rọ̀ tí káta yọ ọkọ̀ sílẹ̀ tí ó ti gbé yá ká wálẹ̀ sí akọ́kọ̀kọ̀ jẹ́ pé ojú àìsàn yẹn ló fi ẹ̀rú ẹ̀. bákan náà obìnrin ni wọn náà ọkọ̀ tó sẹ́yìn jẹ́ pé ó lè mọ́tò àwọn ọkọ̀ rẹ̀ tí kò sì ní láàárín ikú náà fi náà arábìnrin yàrá ní arábìnrin yàrá ní àtúntò lọ́wọ́ àti ìlà tó tọ́ náà dáhùn ní yàrá bá tọ́lọ́ ní kúbọ̀ ká ìbẹ̀rẹ̀ àti rọ́ọ̀tù ká alákìnrin rọ́ọ̀tù arábìnrin tí wọ́n náà fi náà ládàá ní ọlọ́wọ́ kò sọ bàtà káwọn akóyún bá lókè náà kò sí òun òbí dá ó ní òbí dá sára bá láàrin wọn tọ́ lọ́rùn ọlọ́run bó ọba tó máa ń mú tó máa ń dín lára léra lé ní kọ́dà ọ̀gbọ́n ní pẹ̀lẹ́. Olú àwọn ọ̀sẹ̀ báyìí lè fà á sókèrè sókèrè pé òun ń kọ́ aráàlú ọkọ̀ yọ̀dà àmọ́ kọ́kọ́ wá kó lè máa fojú lẹ̀ pé ìjà náà ni kí wọ́n ti kò ní náà ni ọmọ ìlú ti fi tó wù. Bọ́n bá ti tó bọ́n bá tó bá ti tó ọ ìgbà yẹn. Bí ìbá tó wọ́n wá tó ní ó ti sùn kí ló dé? tí ó dá iná ni bọ́ọ̀mù bá ti fọ́kọ̀ bá ti tó rìtáì ọlọ́ọ̀tí náà ìfẹ̀yà fún ọ̀nà nígbà láyé rẹ̀ tó lè lè kí àwọn obìnrin kí abẹ́rẹ́ ọlọ́wọ́ bá látara àwọn ọkọ wa àwọn ọkùnrin náà ta lẹ́yìn náà nínú kò ti sọ̀rọ̀ náà síwájú tẹ́tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó fẹ́ táwọn ọ̀sẹ̀ tẹ́lẹ̀ àárín ọ̀sẹ̀ ti tẹ̀lé pé lóòótọ́ mo fẹ́ òun lágbára ni àmọ́ àgbàgbé wa sọ mọ́ ọ nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn ẹ̀yẹ tó ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe fúnyàwó rẹ̀ àtọ̀kọ̀ ìtàkọ̀ bá ti ọlọ́wọ́ bí ọ bá ti ọlọ́wọ́ bí yàn ó lè ó lè bí ọ láyé ó lè bí ọ lè yàn náà àmọ́ ìjà tó náà bá a lè fi fún mi àti àti ìtúwájú àti ìsọ̀rọ̀ alẹ́bìnrin lápò lọ gbogbo èyí nìyà ẹ̀ka ń bẹ láyé ẹ̀ka sọ́ọ̀lẹ̀ dáadáa fáwọn obìnrin tó bá yẹ lẹ́rù ẹ̀ka sọ́ọ̀lẹ̀ dáadáa fáwọn obìnrin pé ẹ máa ka sọ́ọ̀lẹ̀ bàbá yẹn bí àti obìnrin tó bá wà lọ́mọ láyé tó tó tó bá kọ́ ọ̀fẹ́ àbẹ̀ wà gbogbo dídé àwọn ọmọ obìnrin rẹ̀ sọ́ọ̀lẹ̀ dáadáa fún ẹ lápò lọ́la tó tó ń lé ọkọ ọkọ ọmọ rẹ̀ lápò lọ́ba tánú rẹ̀ ó káńgà tó lé nìkan àti ìlú ẹ̀kọ́ tó wà lọ́wọ́ àwọn àtúnṣe ọlọ́run aláìlá ìlọ́lọ́ ọ̀sọ̀lọ́run aláìsí ìlú àlá àìsí ìwọ̀n Thank you. wá jẹ́ lẹ́kì sílẹ̀ mo padà fún nínú àwọn ti tè so ká máa kọ́ nǹkan àbí blọ̀ láti fi máa ké ìgbìmọ̀ ìgbọ̀ wọn padà wọn á ní kò ní ìṣẹ̀lẹ̀ àtàkùn tó ìtọ́ wọn wọn á ló ń sùn pé lápò ìṣẹ́ ọdún ọ̀kan tá à ń lọ pé tábà ti tẹ máa ké tó bá padà di ọjọ́ iwájú àwọn lè ní òní Irú arákùnrin náà mọ̀lá ẹ̀ka ọmọ tó fi fún ìlú tí ó kàn wọ́n ẹgbẹ́ àti ìtàwọn náà. Ó lè ló fi ìlú fi kú. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé sàárè káàkiri àwọn tó pé wọ́n ní kò dábìí àwọn ẹgbẹ́ tó ti sàárè jẹ fún blọọkì. Báwo bá ẹgbẹ́ tó ti bá lọ́jọ́ wájú àwọn tó bá dé ọlọ́run tó sáré ní bẹ́ẹ̀ náà. Olùdíjẹ́ tó lè sọ́rẹ́ mọ́ ti tààrí èyí kájú táwọn ọba kájú táwọn ṣe òkú sí. ẹ̀ẹ́ láyà nípa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ló lẹ́nu ṣe òkú ní ọ̀gbìn àdúgbò yóò òkú wọn ti bẹ̀rẹ̀. ẹnu ara jọ bọ́lá ti ní kí mọ àwọn àgbòyí wọn máa gbà náà wọ́n ní ààyè kò sí àwọn ara jọ tí òkú wọn ti kò sí. àmọ́ ìmọ̀ wọn kò yé wọn lọ́nà tí wọ́n yọ òkú yẹn àyànnà lọ́dún ní ṣùgbọ́n ẹ̀bá ń fẹ́ nínú ìlànà àdúgbò wa kéde ní ẹ̀lọ́ náà gbá àdúgbò wa afẹ́lẹ́ ìbámu àtúntò sí ẹgbẹ́ tí èdè ìgbà ń tẹ̀lé ìdílé so ìgbàlẹ̀ ìfún wa pé èyẹ lè mú ibi kẹ́rì mọ́lẹ̀ báyìí àbíkẹ́lá fún bí òkúta kan tẹ́gbẹ̀ẹ́ sí ọ̀kan kan orí rẹ̀ báyìí èyí tẹ́ ọ̀fẹ́ ní káwá máa ń ẹ̀rọ ìyá mi ẹ̀sẹ̀ pé ilé ìdúgbò mi ìlànà kọ́lá mi kí ẹni lé níyàwó bí a kò tẹ̀lé ń gbélé ìwé ìwé tó bá ìlú gbélé ọ ikú ìlú náírà lọ. àbá àti bóyá bá dé tó fún yẹn náà ìlú náà báyìí yàgò fún àpò fún ọ ní èké ẹ kó lábẹ́ ìmọ̀ sílẹ̀ yàrá wọn ní mọ̀láyíká ó gbé ìfún ìyàwó àgbà lóko ìlú mọ̀láyíká lọ àdébí sọ̀rọ̀ bá wà lọ́sọ̀ náà àtàwọn sábà rẹ̀ wọ́n fẹ́ sí àdéjọ́ náà ẹnì kan wá sí pèlè ẹ̀jẹ̀ ẹ̀mọ̀ kẹ́kí mọ́ kẹ́kí mọ́ ṣàìdàdà bára mọ́ mọ́ kiri tèrè kí ní àtẹ̀rẹ̀ ìlú mọ́ nìyí bí ẹni òbò ilé ìlànà ọ̀gọ́ sọ́rẹ́ tẹ̀rẹ̀ yìí ó tẹ̀lé wa lọ àmẹ́tẹ̀rẹ̀ yìí ó tẹ̀lé wa lọ tó lé ẹni èkó ẹni tó ti pè fún kò ní bá wa rẹ̀ sọ́dà bọ̀ lọ omi bá wọn sọ ilé ìwé ọlọ́run ọba o àpẹẹrẹ fúnjẹ ni ilé ẹgbẹ́ ọ̀nì afẹ́ tó kò fẹ́ràn náà ọba yìí tó tó tó lẹ́ka pé èké mọ̀láyíká ìlú ọdún ní débẹ̀ àwọn mọ̀láyíká òní sáré ti kà tó lọ pa lọ ẹ̀mọ́ tó mara bẹ̀rẹ̀ wọ́n ti Yorùbá sọ pé Yorùbá wọ́n yóò tẹ̀ kù tẹ́ yóò tẹ̀ gbàmùgbà wọ́n lára àdúrà ló fi lọ ọ̀la yóò tẹ̀ wá gbàmùgbà ẹ̀yà mọ̀tàdúrà ó fẹ́ tàbí àmọ̀ ní alákùnrin yìí kó wá ó mọ̀ pé ó fi tẹ́lẹ̀ lára wọn o ń bẹ lára wọn tẹ́lẹ̀ tó ti lára ìyàwó òkú náà ìyàwó òkú yìí ṣe ìyàn ó tó ẹni ṣe kó ló fẹ́ tó ṣe ló fi sọ ní ìyàn ọlọ́àbí kó máa fi mọ kó wà sí àwọn obìnrin wà ní kó wà sí bí wà láwà fà àwọn ọmọdé gbọ́ ẹlòmíì tàbí ẹnu ká àwọn ọmọ pé wà sí gbọ́ gẹ́gẹ́ bí oúnjẹ tá à ń jẹ táà nítorí pé tí ń bí àwọn gẹ́gẹ́ olúwa lórí ti kẹ́ni wá wọ̀ sòkìrì olúwa ọkùnrin bẹ́ẹ̀ kó wá ìdòkó wà tó dáa tọpọ lórí ma tẹlifí ma tó wà dé ilé máa ń lọ ní sunday sunday àtàlà tó tó máa ń tó máa ń pàtó tó máa ń kọrin o tó máa ń ti ní nínú àlẹ tó máa ń ká tó wà nílé òkú sí wà nípa ti fún mẹ́rin òkú ẹgbẹ́ àti wọ́n wà tí a bá tún náà kó tẹ̀ máa ń gbé nílé kọ̀ọ̀kan náà tó wà nílé tó ń kẹ́kẹ́ máa tẹ́ ìmọ̀ gbọ́ mi tí máa ń gbọ́ ẹ̀mí fún mi padà kí wọ́n náà ti máa tún ìfún mi padà tó gbà mí bẹ́ẹ̀ náà ti máa ń jẹ́ kẹ́kẹ́ obìnrin nínú olùgbé ọkùnrin náà yí padà nípa mi sọ ilé tiẹ̀ yóò mú tó kó mi tó lọ bẹ́ẹ̀ ètè àmì kó mi tó lè sọ bẹ́ẹ̀ pé bàbá tó lága ló dé fún un ó ti ní ìrìnà tó nà lára ọkùnrin tó yẹ ká náà gbìyànjú ànàdà ìtàn àwọn afáàmà ó ní ayé àṣà àfihàn wọ́n tó ń parọ́ tó ní àdúrà bá wọn lé àti máa bí abájú máa bí kàdé àpò nǹkan tó bí ọ́ àmọ́ okùn jẹ̀míìlà sábà lè mú ìdúrà jẹ̀míìlà. afa ni wọ́n nà dáná wọ́n tó bí àwọn yóò sùn àwọn ọ̀rẹ́ yóò sùn afa ni wọ́n nà dá sí wọn náà sábà lè mú ìdúrà jẹ̀míìlà. tí wọ́n nà bá dá sí wọn ènìyàn làwọn náà àwọn ọmọ fi gbà wọn náà fi rí táwọn ń rí dáadáa táwọn rí àìdára tara àyàwó wọn kọ́ta dábà àwọn ọmọ òbí yá àwọn ti ka ìdá sí náà ń fọmọ ọba máa tọmọ ọdún mi tó kọ́pọ̀lọpọ̀ àwọn àká dá lọ́pọ̀ mi ló sọ pé nígbà tẹnu ayé ti ọdún kó kó tó a fọdún náà lẹ́nu tó ilé wo tó a ti kẹ́ni ti bàbá ká ìwé kẹ́ni ti ọ́ ìfìmọ̀lẹ́ ká mi kó bẹ́ẹ̀ tó a ti wọ́n tó fi kalẹ̀ tọ́ọ̀tù tọ́ọ̀tù ló ń jẹ látàárọ̀ obìnrin ló ń kò jẹ lọ́sàn náà oníkó

òótọ́ ni wọ́n wáyé bẹ́ẹ̀ tẹ́gbẹ́ agbára bọ́lọ̀ ń kun ọkọ̀ òṣìṣẹ́ kọ́dà mo máa ń sọ pé pé déètì náà fúnra wọn kí o tó tó ọ̀sẹ̀ mẹ́ta lápò nílé ni wọ́n àtàwọn kẹ́ńtì wọ́n máa máa létí tọ̀ onímẹ̀tẹ́ o wọ́n bá ti di àwọn mẹ̀tẹ́ o ìyàwó mi kan ọ̀sán ẹ̀kọ́ balẹ̀ tó lọ sí ẹ̀kọ́ tó ti gbà pé wọ́n mi ká lóko ọkùnrin láì gbọdọ̀ wá létí kọ́tà bá lọ tó lọ wá lọ́kùnrin tó wà tó wọ́n mi mọ̀ ọ́n mọ́ ọ́n ńlá obìnrin wa ń bẹ sí ẹgbẹ́ ìlera ńláńlá ti máa kí ńlá ńlá mọ́ látara àtìkọ́ rẹ̀ sùúrù mọ̀ ọ́n rẹ̀ fún ọkọ yẹn àtìyàwó bẹ́ẹ̀ àkọ́kọ́ náà ká sọ pé kó ló máa ní sùúrù látara wọn bẹ̀rù látara rẹ̀ kó mọ̀ ìyàwó rẹ̀ tó bá tó wá fẹ́ bí ìdìnnà fún un tó bá ti di ọlọ́run tàbára fún kó wá ẹnì kejì. àwọn tó ń gbà lọ́dún lọ́dún lọ́dún kejì tó ń wàhálà ní wàá máa rẹ̀ lọ́dún kó wẹ̀ àjọ pé ara àtọ́nà ti ní káwọn ọ̀rìn kángẹ́lì aláǹfààní láti fi tẹ́lẹ̀ ẹ̀rọ kàlọ́dún tó máa tábí fún ọdún èyí rẹ̀ so òun wò pé kí irú àwọn irú ẹni báyìí tó lórí ìfẹ́ ní máa àtẹ̀lẹ́. lọ́dọ̀ àwọn kan jẹ́ bí ìrírí lọ́sì ìwà jẹ́ bí pẹ́tàlì lórí ìrú bàbá rẹ̀. Àgbàdo ní àlè ìgbàjáde because of eh, the devotion of our staff, like nínú ọba preparatory money lọ sí náà lọ nínú ọba sáà ń pè jẹ pé àwọn náà fẹ́ bẹ̀rù ọ̀lọ́ nígbà tí pé àwọn òṣìṣẹ́ fẹ́ sí lè pé àhà ńlá tó ń fa ìbàjẹ́ àìgbọ́ ẹni ọ̀rọ̀ sí ìbá fẹ́gbà yìí láàrin àwọn ọkùnrin àti láàrin àwọn obìnrin wa àti àkókò náà. I need a tech education to be frank ó jẹ́ pé ìwé ìfọ̀síwà tí wọ́n fẹ̀rẹ̀ báyìí àwọn tí ó kàn án ń rẹ̀ àti tó burú ìlú níbi. àpapọ̀ pé omi nígbà tó ti máa báyìí wọ́n ní ká fún obìnrin àtọkọ̀ yìí máa pé bóyá tí wọ́n lọ sọ́sítà ẹgbẹ́ àìjáwé pé ìrìnà náà jẹ́ fún wa nǹkan tó náà pè ní àrùn tí wọ́n á lè ṣe yìí so bóyá ní ilé bóyá wọ́n ti ní kó lè ní pẹ́ẹ́lú kankan tí ò ní mà tó bá ti gbé tó bá yẹ lọ rí dókítà tó bá dà dókítà tó bá dà tó mọ ní àmọ́ àbáwọn òbí tí wọ́n ti máa lò tó wà lọ́wọ́ ká sani bá làwọn ọmọ mi àti ìṣẹ̀lẹ̀ náà rí i. Haram, only nine. I mean, seven. เราจะต้องปฏิบัติแล้วเราจะ